فضل به خير فمن اذكر غير باق ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم إن الذين يكفرون ما أنبته وقالوا من البدع ويشترون به ثمنا قليلا أولئك أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم الرجيم ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن لفي بعيد الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته Ọ̀pẹ́ ni fún ọba الحمد لله ṣe wá Mùsùlùmí. A ń tọrọ ìlú ẹni ọba dẹ́dàrá láti bá máa jẹ́ ẹ̀sí gbogbo ayé ìkẹ́lò tó dára nàbí mọ́jọ ọ̀gbá sí àbáwá wọn ọ̀rọ̀ àti kàṣẹrẹ àwọn àgbàlẹ̀ òdò ọ̀kí ànábì nígbàgbé àti àwọn sọ̀lọ́wọ́ àwọn sọ̀lọ́ ọ̀kí àwọn sọ̀hábà ọ̀kí àwọn ará ànábì náà jẹ́ láti ìsìlámù ó sì kí àwọn pẹ̀lú ànábì nínú ọ̀sán ọ̀pọ̀lọpọ̀ náà ní wọ́n yọ wá lẹ́nu ẹ̀wò bàbá àti àwa wọ́n yọ wọ́n lẹ́nu kó fi ìtẹ́ àwọn ọmọ àwọn ẹ̀yà wa àwọn afọ àwa àwọn ọmọ tí ó wà àwọn àmì wa àwọn ọ̀fẹ́ wa wọ́n rà ní kàfẹ́ ọba dẹ́gbà sọ wá níbi ìwà mọ̀nàfíkì alábọ̀kàṣe àti aláfi àràfẹ́ àbíọ̀ mọ́sáàjì àmọ́ndẹ̀ wọ́n tọ́wọ́ wá ó jẹ́ ìtàmà tí náà yọ́mà tàbùrù dáàmà sọ àwọn bí ọ̀rọ̀ gbogbo ìgbà ọlọ́dàrí tẹ̀sẹ̀ rẹ̀ á jẹ́ àmọ̀ ògbóore ní o má àgbà bẹ̀bẹ̀ tá ẹyẹ àjọmọ̀ bí wọ́n bá ti bí apẹ́tẹ́ kàyé rẹ̀ á bẹ́ẹ̀ ni bá a bá tó lọ́nà òbí á àtìkí wa a إنما حرم عليكم الميتة الله سبحانه وتعالى قال يا جبل هو كل àwọn ẹran tó ṣe wọ́n ní àlàálù fún wọn ní jíjẹ ọwọ́ àṣẹ pípa wọn náà ní àlàálù dájú káàkiri lè jẹ wọn tí wọ́n bá ẹkú kápá á ń fi yí fún ara rẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ èyí ọmọ ẹ̀sùn mẹ́lẹ̀ ọlọ́kùn márùn ibẹ̀ náà ní ẹ̀jẹ̀ ẹgbẹ́ sí ẹgbẹ́ ọjọ́ ẹgbẹ́ tọkọ̀ ọ̀gbọ́n kéjì ọrọ̀ náà ibẹ̀ náà kẹ́ sí ẹgbẹ́ ọjọ́ dẹ̀mọ́ àkúrẹ́ rẹ̀ ká ẹ̀sìn Islam rẹ̀ ọlọ́run méjì adẹ́lẹ́ sí ọlọ́rìnà sọ́lẹ̀. Èdè pé ìjẹ̀dá ló fẹ́ sọ. Ó ti bá dé bí n tọ́ bá dé yìí, ẹlẹ́dẹ̀ ọkọ̀ wa gbàládùn. Ẹlẹ́dẹ̀ bọ́ òkú ilẹ̀ kọ̀ bẹ́ẹ̀ bọ̀ lọ́rùn, ọ̀sọ́dà làálù. Ẹlẹ́dẹ̀ tó fi wá kú gífà ó tó lọ gbé. Jọ̀mọ́ra ó ti pẹ́ tí mo ti máa sọ wípé ẹ̀yin Mùsùlùmí ẹ lórí òdodo tí ń bẹ sẹ́lẹ̀ náà wá lórí sórí àti ẹjí ń lòtú ẹgbẹ́ eré ìwà lẹ́yìn tẹ́ ẹ̀gbájú àti ìṣẹ́lẹ̀ ọ̀gá ìrẹ́lẹ̀ ló ṣe gbàdúrà yìí dáadáa gbàdúrà yìí dáadáa ọ̀pẹ́ ní orúkọ Jésù olóore èmi ló fi sùn lọ́yìn olúwa bá ń tán kẹsẹ́ kọ́mọ̀ sáré orí ó sì bọ̀ orí ó pò wà á bá mi dùn ọ̀wẹ́. Gbàdúrà rẹ bẹ́ẹ̀ tó gbòòrò mẹ́wàá sọ fún olúwa. Ẹni tí kọ́kọ́rọ́ ọ̀la rẹ̀ bẹ lọ́wọ́ rẹ̀ oní travel tó ti gba títà Amẹ́ríkà wọ̀ yóò gbọ́ pé lọ́la. Bẹ́ẹ̀ ni olúwa dá àpàdà. Àti àdúgbò àbẹ́rẹ́ rẹ̀ ìṣò bí wọn lọ. Ẹni tí ń sọ̀rọ̀ gan kò sí láàkáyé ní ìpínlẹ̀. Ọmọdé lọ ẹ̀sìn yẹn in tó jẹ́ kí wọ́n máa ráwọ̀ èèyàn mú wọ́n ti bẹ́ẹ̀ ìrànkọ́ lọ́nà gbàgbà náà nítorí pé ìwọ ni àkọ́bí ojú ń bẹ lára ẹ̀ wọ́n bára wọ ẹjẹ́ àwọn arógògògò jẹ́ àwọn arógògògò hmm. wọ́n gbògò mọ́ ọ lọ ọlọ́run rẹ̀ ó sì wò wá. Hmm. kò ní má rí bẹ́ẹ̀ ìjẹkújẹ ni ipò jọmọ́ ẹ̀ ń bá fẹ́ kórìí òun ó pé ọmọ ìjẹun tọ́jà. ìjẹkújẹ máa jókòó èèyàn ọ̀dọ́ta ni nítorí pé tí ń sá fún bí àwọn ìjẹkújẹ ìlara wa náà ni ká má jọ ìjẹkújẹ o bí èèyàn bá di ajá tó ti wọ̀lá tó bá gé èèyàn jẹ irú abẹ́rẹ́ tẹ́ni ajá bá gé jẹ tí ó náà o. alẹ́ ń tí ń sẹ́ ajá tí wọ́n bá lọ tẹ̀sẹ̀ ní ajá gẹ̀ẹ́gẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ jẹjà rẹ̀ ẹ̀sìn tí wọ́n bá tẹ̀sẹ̀ tó náà bá tó tẹ̀sẹ̀ tó náà bá gẹ̀ẹ́gẹ́ ní tí wọ́n bá rẹ̀kọ́mẹ́ndì lórí ajá gẹ̀ẹ́gẹ́ ẹni tí ẹ̀ náà gbé o nítorí pò náà ti dájá. wọ́n lè yẹ̀ ló mọ̀ sí jẹ́ ẹni ajá kọ́ gbé jẹ́ wọ́n lọ́ fún lábẹ́rẹ́ tí wọ́n bá ti di ẹ̀ oúnjẹ òun padà bùkú. torí pé ni ajá bá gẹ̀ẹ́gẹ́ yóò kó àrùn sàn pé ní kálábù látara kẹ́líbù bifati ilam ìfẹ́lẹ́kọ̀ náà ni alúgbàfẹ́m ó tún wá ti ọ̀rọ̀ lẹ́ta bẹ̀rẹ̀ fún àmìnà àdíṣì máa wíyà wípé gbogbo àwọn tí ó fẹ́ mọ̀ èyí tí ó rò tán lè rí fọ́ wọ́n tàṣe ẹni tí kálábù mú ajágẹjẹ àwọn kálábù wá mú bẹ́ẹ̀ sì làrá ànóbì dáa o ẹni tó bá mú òsìbìtì ìgbénu ara rẹ̀ tí wọ́n bá mú omi ògì tọ́wà fi ń pè lẹ́sìn yóò sì máa gbàgbọ́dọ̀ fún àti ẹgbẹ̀jẹ̀ sí lójú. ṣebí ní mú ọmọ láyà láti máa fàbúrò ẹ̀ lọ́kọ tí wà bá ti àrẹ̀ sí wà láyé orílẹ̀-èdè ẹ̀ níwí láyà lórí ẹ̀ torí ẹ̀ ní ọjọ́ nàdáwà rìn jẹmọ́ tí ó kọ́rọ̀ àti ó pẹ̀wọ̀ lọ ní yọra o ẹ̀sì tó tún àwọn àgbàlagbà gbọ́rẹ́ pàmọ́ o kìí tún lè mọ́ ọ̀bẹ́ẹ̀rẹ́ o pé súnà tó ti wà tọ́lọ̀ wò pé káà bàbá wọn orí sí àjẹ̀bẹ̀ lánàá ìlànà ìjẹ̀rẹ̀ lónìí wọn ò báyọ̀ wọn. jẹ́mọ́ sọ bá láfẹ́ iná mú kẹ́gbọ̀n máa fàbú ẹ̀ lóko tí àbá bẹ̀rẹ̀kẹ́ mọ́mẹ́ntọ́ mọ́ ẹ̀rọ bàbá rẹ̀ wá pé ah, ọlọ́mà bàbá bàbá náà wọ́n ní ìgbà pàtàkì ẹ̀kọ́ lágbó wáyé káàní pé ọmọ mi ń ṣe kúrò kẹrẹ pẹ̀lú ọmọfinú ta òfin sọmọrí o. torí mo kọ́kọ́ ń kó yín pọ̀ tẹ́lẹ̀ ni bísí kò tó ẹ̀sìn oṣù tó ní dúró ẹ̀lẹ́ dúró ẹ̀lẹ́ mo wá ń bá ọ̀rọ̀ kẹlẹ́ lórí mo ṣe àmọ́ pé ẹ̀yà ta. ó sì mọ́ màmí ọ̀rọ̀ fi lọ́kọ̀. mo wá pé pé kí ló dé ọwọ́ ni tẹ́mi ṣe bí irú ìsìlámì ìdára bí ìṣe làwọn ti. ẹ̀yin lẹ ṣí pàpà ọ̀rọ̀ tó jẹ́ ìṣòro láti ní ẹ̀ṣẹ́ ìṣòro. Torí ẹ̀ ẹ̀ ní wíláyà lórí ọmọ rẹ̀, ó lọ wá ní kí ní jẹ́ wíláyà, ìlágbára, ìjẹ̀bàbà ó ti bọ́ fún yín. Èmi tí mo wá jẹ́ rẹ̀ tí mo ń ṣerú sáàmì ìdáná bí ṣe, ẹgbọ́n tẹ́lẹ̀ ní ìṣẹ́ lẹ́nu òjò yín. Mo ní mi ò ní jọ o. Ó lọ sí àti náà tá a yan báwọn ṣe wọ́n ní kọ̀ọ̀kan yẹn wọ́n mọ̀ sí wọn ni ojú sí sí wọn jẹjẹ rí ó sì lọ dúkó sí ilé àti ìjọwá sí lọ́nà àwọn ọba ọ̀rọ̀ fi hàn eré àwọn ètò wa àwọn àṣẹ tẹ̀lé ìbàdàn ẹ̀kẹ́ ẹ̀kẹ́ láti lè fi wà síbàdàn ní ìgbò ẹ̀wọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ kí ló gbé wá síbàdàn ẹ̀yọ́ ọgbọ́ wa

wọ́n tó ti dànkẹ́rú ó sẹ́sẹ̀ ẹ̀dá sábà ní ìjọ ní ẹjọ́ wá gbọ́n gbà mọ̀ nǹkan jù ní àwàbọ̀ mẹ́sàtẹ̀ láàdọ́dọ̀ dé orí ara wa ní o ọba dídà wá ní fámánà tó rọ̀ ibi adígan mọ́mọ́nà àlẹ́fẹ̀rọ̀ a ti pẹ̀jẹ́jẹ́ ní ìsọ̀rọ̀ ọlọ́pọ̀ sí tẹ̀bùdí rí o tí wọ́n bá ní èèyàn lẹ́nà àpà ọlọ́pọ̀ sí àgbàyẹ̀ ẹ̀mà ọ̀bọ̀ tí wọ́n bá ní alìsírọ̀ kéèyàn máa lo nǹkan lòkulò ó yàtọ̀ sí nàápà kí ní jẹ́ alìsírọ̀ òun náà ni àyún pípọ̀ ní ìsánù alìsírọ̀ àyún pípọ̀ ní ìsánù za àyún pípọ̀ ní ìsánù tí wọ́n yá ń dàbí جائزا على ما ينبغي تبذير أن ينفق insanu فيما لا ينبغي حركة ملا نبيجي إسراف ينفق يوما níbi tó yẹ kó ti ná bọ̀ tí ó ń jù bẹ́ẹ̀ lọ ìwọ nìkan náà lọ wọlé olóúnjẹ inú ìná àti ìdìbò sí wà náà lọ ó ní ẹkùnrin ní ìfúnmẹ́gbẹ̀ẹ́ ṣé ìyẹn ti délẹ̀ àbúrò wọ́n ṣẹ̀gbọ́n tán kọ́dà oṣù gan ẹfún mi ní yánná máa ń. náà náà mí àwọn fàájẹ ẹfún ni wọn wá. ẹ ṣẹ̀gbọ́n tó wá tẹ́kẹ̀ rẹ̀ á fún ní gúrúùpù ẹ̀kọ́ mú bá rẹ̀. Wọ́n rẹ̀ ẹ̀kọ́ fíjẹ náà ni o, wọ́n tó bá ṣe fèrè yàn. tí wọ́n jù náà ó ẹ̀sọ́ fún ó yà <laughs> Ibi tó yẹ kọ́ náwó sí náwó sí ẹ̀sìn ìnáwó sí àti bẹ̀rẹ̀ sínú rẹ̀, ṣùgbọ́n zá ìdán àlámà yàmbági. Àyíkbẹ̀lì nǹkan tí ma yàmbági, zá ìdán, a ń pàpọ̀ zá ìdán àlámà yàmbági. Kéèyàn máa náà tọ́jọ́ yí pé kò ní ìbì. Ẹ òní àyúntíkọ̀ ìsáàrùn sí máa láyá bàjẹ́. Kéyò lóhun sókù ìná àpàtà. Ilé òpínlẹ̀ tẹ́lẹ̀ nípínlẹ̀. Ó ní òun fẹ́ ṣe ìrántí ọdún tó bẹ̀rẹ̀ kí. Ó ti fẹ́yàwó lórí méjìlá ọ́nà òfẹ́ ṣe àyànjọ́ ọjọ́ tó bẹ̀rẹ̀ sọ láti. Lẹ́yìn pé nǹkan jọ lọ́pọ̀lọ́ yìí. Ṣé ọ̀nà fáwọn èèyàn tó kú òkú tí wọ́n mà? Tó ní ti àṣìdá. Òkú wọ̀rọ̀ wá ń ṣe yìí. Ìmọ̀ bẹ́ẹ̀ bá lè farabalẹ̀ o. Ìyá tó bí bàbá màmá bàbá dádì ẹ̀gbọ́n ìyá bàbá mi àgbà. Eré ìdìpọ̀jù ẹmọ pèsè ẹ̀bọ̀ ẹ̀láyé ẹ̀mọ̀ ẹ̀láyé tí bàbá bàbá bá mi ní máa sọ̀rọ̀ wọn wọ́n sì rí ya ń dà á pọ̀ láti ẹ̀wọ́n wá ní ìyá àwọn ọlọ́run tí wọ́n lè pé gbogbo ọmọ wọn ò lò lọ wọ èso fún wọn ìjọba ẹ̀sìn náà ni ọkàn fọ̀ kẹ̀kẹ́ lórí. kéèyàn ọmọ ìnáwó tó di tí wọn ọ̀ra kéèyàn máa pa màálù mẹ́wàá ní bẹ́ẹ̀

ibẹ̀ ló ti wọ oníwọ̀n sí fíngẹ́lì bí ọ̀dàwíà ibẹ̀ náà ti bá a ké bí asọ̀táwọn ọdẹ máa wọ̀ wọ́n ẹ̀sẹ̀ wà bá rán èsìkí sẹ́ẹ̀kọ́ ó ti rẹ́sọ̀kòtò ọ̀rán ìtọ́jọ́ bí bọ́ksà níkàtí ọ̀rán àgbẹ̀kọ́ kọrẹ̀ ọwọ́ arán búbà ó tún wà rán èsìkí ọ̀ẹ́sẹ̀ wà àgbádá ọwá ní wọ́n bó yọ ìkan kọjẹ́ yóò fún wa rò ẹnìkan sí bá ẹnìkan tí ẹ̀ in tó ń ṣe ní wípé òun fẹ́ ṣe ìdùnnú ìdùnnú ní o pé ọlọ́run fún níbejì lẹ́ẹ̀mẹ́ta léra tọ́wọ́n sọ̀rọ̀ tó jọ ṣùgbọ́n ẹ̀wà nìkan ló fẹ́ sí ọwọ́ àtẹwà ìbáta bọ́kàn bàtà ló méjì ẹ̀fọ́ tó fi wọ̀n lẹ́sẹ̀lẹ̀ ọ̀ndọ́gbọ́n ni òṣèkọ̀ tó lè pè é tàdàdà lọ fẹ́ sí ó kò ní fún ọ̀dọ́ ti à ń tó ń fi gangan. ìlà òṣèkọ̀ fẹ́ yìí à nígbà tí àmọ́ tí wọ́n kò gómìnà táyé parẹ́ nítorí ẹ̀ wọ́n ń pọ̀ sí ọmọlúwàbí Ṣé ẹni yìí? Ó kọ̀ wá tí màá bẹ́ ní ìlú. Ṣé ṣẹ́ṣẹ́ ebi ló mú sẹ́sí ń gbóbi sí? Ẹni yìí jínú. Ọ̀rọ̀ máa jẹ́ sínú ọdún náà. Ó kò lè lónìí o. Ṣé ó lè lè ṣiṣẹ́ o? Ó dání. Ọmọ máa jẹ. Ó sùn sí gọ́tà tí ń ilé àná rẹ̀. Ní ní sàbàtà. Jẹ̀má ewé ni tó fi méjèèjì olùtẹ̀bìrì. Nàá, ìṣọ́bù àkọ́kọ́, tẹ̀bìrì rẹ̀ kejì, kí ní jẹ́ tẹ̀bìrì ẹka sọ Yorùbá? Ìrọ̀ ní ẹ̀kẹ̀ dìskábẹ̀, ní jẹ́ tẹ̀bìrì mo sọ ọmọ gbèsè tó kàn lọ kéèyàn nínú kéèyàn sí kí ni o kéèyàn bùkátà mo fẹ́ gbọ́ gangan ìtàkùnjú ìpínlẹ̀ kéèyàn ní òun yí ẹ̀yìn dájú àwọn padà ẹ̀yìn tí ra nù ẹ̀yìn owó ẹ̀yìn tí ra ó abala tó kéré ìdíra kódà nítorí dé pẹ́. àmì mẹ́ta tá a wá ń sọ yìí ká lọ lè lọ́wọ́. gbogbo tọ́lọ́ náà gbọ́dọ̀ jẹ pátá ṣé ní kára ó níyàn débẹ̀ kí sì tún máa níra yìí àwọn àfàwọ̀ akúlójú lórí ẹ̀sìn tí a bá ti ń sọ̀rọ̀ ṣé àgbìmọ̀ ní sọ́rọ̀ ní lọ́wọ́ ń tọ̀ ó jẹ́ pé tí ò bá ṣe yọ padà ìjà lọ́dọ̀ ọlọ́run tó bá lọ́wọ́ rí mẹ́rin gbé ọwọ́ ayé ọmọ lọ àbí rúṣọ̀ mi sáàni pé ọlọ́run ló yọ̀ǹda fún tí mo ní ìrẹ̀dá gbogbo kọ́nà àbọ̀gbà bẹ̀ lọ́rùn ọlọ́run ó tó wẹ́lkọ́m rẹ̀ sọ̀rọ̀ ìpìyà tó clear tó clear أريد أن أفرق بين العزيمة والرخصة بين العزيمة والرخصة àzímà òun ni nǹkan tó jẹ́ wípé ọtí ọlọ́run ọ̀tí ọlọ́run oníjáde kò ti yó inú olè mú tí mọ́ tí bá gba orí kọ́ọ̀kùn tó dùn tí mo rí sí nǹkan kan ọ̀dà alẹ́ ọjẹ́ ọjẹ́ tó yà àzímà òun mú ni o ó ti wà ní òun ni ọjẹ́ ni o ọ̀gọ̀rọ̀ fún o ṣe ní ìdáhùn ní ọ̀dá fún àwọn àbúrú sọ mi tí ó gbá ti bí pàápínrẹ̀ náà tí yíò kú pà ìntẹ́lẹ́bẹ̀ ọdọ̀ ìkẹnu mi kí n kú pé mi o tọ́lọ̀ wọ́n sì yọ̀ sórúkọ tẹ̀gbẹ̀ tí a bá ti pè ní àzíma bẹ́yọ̀ bá ti ṣe èèyàn dára tí a bá pè rúksọ̀ tó bá wù ní tẹ́tílẹ̀ rúksọ̀ ni ìgbẹ́wọ́ ìdẹ̀kùn sí ìdẹ̀kùn ó ní oúnjẹ yẹn jẹ́ ibẹ̀ láti wá mú àwọn mìíràn ti gbèjò bọ́símọ̀ lọ́wọ́ lámà àṣìyá ọmọ àmọ́wàtà àwọn ìbánikẹ́ àwọn àfẹ́ẹ̀sì o àwọn ìbánikẹ́ àwọn àfẹ́ẹ̀sì o wọ́n ti kú mi wọ́n tún gbé láyé mi wọ́n bá mi kẹ́ wọn. àwọn ìbánikẹ́ àwọn àfẹ́ẹ̀sì o ẹ máa wọ mẹ́jẹ̀mú tí ọ máa pé tí bá ti sọ mẹ́jẹ̀mú méjèèjì tá a fẹ́ sọ yìí àkọ́yẹ kí rẹ̀ tí ó dáhùn tí n bá sì rẹ̀ ní tí ó dáhùn. àwọn èèyàn bẹ́ẹ̀ bí tí a jọ ní ìsara nítorí ọlọ́run á fún mi ń fún mi two million naira tí n bá rẹ̀ tí ó dáhùn èyí sara yìí náà ṣé ń wà á jẹ gbèsè two million àmì ní sẹ́nà ìrànwọ́ mi ó tọ́ ó sì máa mímì lọ lé ìní lọ báwọn ẹlẹ́à ṣé mi sì wà á ṣe dáadáa sẹ́yìn kájọ máa wù mọ́. jẹ̀má àlejò rọrùn ìnira yìí ọgbọ́dọ̀ dò wípé ìyàfọ́ fúnni ìntánù àlànà ilẹ̀ àlàáta ìntọ́lọ́gbọ́n ní tìrọ́mù èèyàn gbọ́dọ̀ bá débi wípé ìrúrẹ̀ ìdí ìmájẹsẹ̀ òdè mi ẹlẹ́ẹ̀kejì wà á láyùn bákan náà hálùtọ̀ wà kò lè béèrè ebi ti pàtàkì ó wá rí àwọn christians and jáde láti inú church òṣìṣẹ́ ń kọ́ oríṣẹ́ ara bisikíti náà máa wọn lọ ọwọ́ ni á ṣé wà gba bisikíti jẹ́ lọ́wọ́ àwọn ilé owó bí kí wọ́n ti ń bọ̀ kí ibi tó lọ ní ọlọ́sàn àbàkàtà bí ah, àbí ìgbà ní ìfí ẹgbà ẹlẹ́ẹ̀kẹta kó béèrè ọ̀rọ̀ ní kíni o ọ̀rọ̀ wà áyẹ̀ dínú làwú áyẹ̀ tẹ̀ríkọ̀ ebi ìdójú ẹ̀ sẹ́bà mi lọ òkú ẹran tí ó ti yẹn rẹ̀ bára ti ní tó lọ bá rí ìgbà búrẹ́dì kò ṣe ní nǹkan gbé àǹfààní wà fún láti rí búrẹ́dì ẹ̀jí oúnjẹ àlàálì ni ṣùgbọ́n àwọn ọmọ ni wọ́n gbàdọ̀dọ̀ rẹ̀ eléyìí ti wà lẹ́rẹ̀ bíi àrọ́ọ̀mù ni ohun èrè ohun èrè ní èrè pọ̀ mẹ́rin kí ní pẹ̀lú nǹkan méjì tí nǹkan àkọ́kọ́ tó bá mú búrẹ́dì yẹn tó bá mọ̀ àwọn àwọn èèyàn wọ́n wọ́n pẹ́ òwò èsì ọmọ lè nílòdé tọ́fẹ́ yìí ti kú. tó bá sẹ̀rọ fún ìmọ̀mọ̀ ẹ̀ẹ́rì bẹ̀ẹ̀ ṣe rí ẹwà lọ jí búrẹ́dì lọ yíbo lẹ́yìn tí egbó wọ́n tẹ́jì ní tẹ́lẹ̀ ẹ̀ bá ń lọ sẹ́ Wọ́n ti mú nǹkan dání gẹ̀ẹ́ tẹ́lẹ̀ wò tó ń bá fẹ́. Wọ́n ti mú nǹkan dání tẹ́lẹ̀ jama ọkà àwọn banditi níbi ẹ̀ tí ń ṣe bẹ̀ ara ti nínú igbó àjíjínà ọwá yọ síbí ó bù ọbẹ̀ wọ́n náà ti máa rúra àwọn tí wọ́n lè máa gbé rú gan. ó fún sọ fún wa bá àtijọba yóò àti rí wípé tó bá rí wípé wọ́n gbàgbọ́ ìmáàmù ní kò mú tí wọ́n bá ka mọ́bẹ̀ fọ́sọ̀ tó ṣe torí pé wọ́n gbàgbọ́ in alima annahu yusaddiqunahu ṣùgbọ́n tó bá mú wípé tí kìíní ìbájá sí ti ń gbà mú hmm. ikú tó ń sá fún yóò di fẹ́ríkọ̀ ó sì lè fa kí wọ́n gé lọ ó sì wá gé wọ́n gé ọ lọ tó lọ́n sì kì fún ọ lọ́nà tí wọ́n fi ń gé ọ lọ hmm. ah,

àwọn oúnjẹ kàkẹ́ èèyàn máa jẹ́ léraléra bí iná àpàyàn ọ̀jẹ̀ hmm. wọ́n bá mẹ́rin wa bí ìkẹ́mi bí kéèyàn máa jẹran dojúmọ́ àdẹ́gá dojúmọ́ bọ́lá kéèyàn máa jẹran lọ́bí ìjọ mẹ́ta ìjọ mẹ́rin ẹ̀tún jàtàn ìjọ méjì ìjọ méjì ẹ̀tún wọ́n ní kí ló dé nítorí pé umaru rí abdullahi ọmọ rẹ̀ àti jáde ọdí ọlọ́run tààlà àmàbọ̀ ọmọ tí ẹ̀rọ wọn ní ọbẹ̀ wọn ó wá wọn wípé tí n gbọ́dọ̀ rí kí ẹ dẹ́ntẹ́ ìdánwò ìwúwà kankan bá wọn ni ẹ̀rí kan lélẹ́yìí tó jẹ́ a máa wípé ara ń tá a lè kà sí òun kéèyàn máa wà lẹ́rọ̀ yìí orí bẹ́ẹ̀ ìdíré mẹ́jáàbù Umar níbi tọ̀yìbá rọ́dí ọlọ́tàmọ́dọ̀ tọ́lọ́ ń sílẹ̀ fún wa nínú ìsẹ̀mí ayé mẹ́jáàbù Umar wípé kéèyàn kọ́ nàlá min akli tọ̀yìbá afẹ́jẹ bẹ́ẹ̀dì àtẹ̀yìn kọ́ wá jẹ́ pé táìkèbù lè fi yé o tí bẹ́ẹ̀dì ọba lọ ẹ̀yìn gbọ́dọ̀ tẹ̀lé no ẹlòmílẹ̀ ìjọmi kágbàrà yìí sí wà kí ló dé fà á Umar nínú àwọn tó gbọ́ ayé àti mẹ́rin sọ́tùrà àkọ́ àgbẹ̀hábù tó ń tẹ́gbẹ̀ bá àti kò ń tí àyàtọ̀ ìdúnlá wọ́n tọ́ yé síbi irú ṣe sí yẹn ṣùgbọ́n ilé ìlọ́wùn ní tọ́lọ́wọ́ máa sọ fáwọn kèkèrè tó gbẹ̀gbẹ̀ àlèkè àmáà wípé ẹ ní iṣẹ́ ń bọ́ àbá ọlọ́run yóò ẹ ti jẹ́ tán láyé. Nígbà tó ń sùn yàtọ̀, kí ló máa hábọ̀ mọ̀ zero tàbí ọ̀lẹ̀ tí a kọ́ tẹ̀lé ìbáàdì ní wọ́n ẹ̀ yìí bá ti nà rìn ní kó sọ̀rọ̀ àbọ̀. Àdúgbò àbí wọn ti ń tí ìlọ́wọ́ ọba tán ní ẹ̀yìn mùsùlùmí, ẹ̀yìn tó ní mùsùlùmí àgbọ̀dá àgbà sọ́mọ láyé yìí. Gbogbo àwọn ọmọdé ẹ̀yìn lẹ́ni o. Àwọn ìkéyà àti gbọ́dọ̀ máa ṣàlàyé nítorí pé ìkìtìnáà kéèyàn máa mú nǹkan pamọ́ ó sì jẹ́ ní tó wúlò fọ́nà mi nígbà tó o ti lo tọ́lọ̀ fẹ́ fún wọn tán àbúdárì náà bà àbúdárì rọ̀bí alọ́tànàdọ̀ alìgìfàrí ìntọ́hùn bọ́yẹ ni pé gbogbo ń tá máa ní ìbìlàyé ọ̀gbọ́dọ̀ ní méjì ìkéjì kí ló fi ń fi ọ̀tà ti gbò wọ́n rà mí ilé kọ́ọ̀kù kí ni ẹ̀ṣí ni àwọn mẹ́rin tó sọ́wọ́n ní wà lẹ́rí rẹ̀ yẹ́ ti rú nẹ̀ záàbà wà ní ti bọ́ta wà là yóò ti kú náà á kí jọ bọ́ọ̀dì ni ó kíríkà ni ó wọ́n ti ọ̀rọ̀ ní ayé wé méjèèjì náà ni gbogbo tó bá ti ń di ọ̀rọ̀ ní ayé tó bá ti wọ̀dọ̀ dọ̀ rẹ̀ yàtọ̀ sí ìfẹ́ mi ìlú nàfọlọ̀ tó ọba ti nàfọlọ̀ iléeṣẹ́ rẹ̀. ní jẹmọ́ ẹ̀rẹ̀ bá ń lọ tẹ́ẹ̀rí ìgbà tí àwọn tí bá ń sọ̀rọ̀ ẹ̀sìn fún wa káàbà bẹ́ẹ̀tàn lọ́dọ̀ wọn mọ́ ah, ọlọ́run jọ gbogbo àwọn mọ́sí àmì ọ̀ràn tí máa ń múyàn wí fún ní gbangba tí àwọn èèyàn ti sá lọ owó wà náà sọ fún òṣèlú fáàmù kọ̀rọ̀ ọlọ́run bá wa rò. ọlọ́mà àmì o níbẹ̀ ni o. ọlọ́run wọn náà ló sì fà ó. tàlọ́pà. ọba bẹ́ẹ̀ ìdára jọ. ṣe ṣe mo mí ìlú fásitì chẹ́ǹjì mi ọlọ́run náà lọ fà ó. ọlọ́run náà lọ fà ó. ó di ó kú ọwọ́ rẹ o. Ah. nǹkan ti ṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn lọ. jẹ̀máà fẹ́ẹ̀mà pẹ̀lú ìpẹ̀lú ìsìlámù ni dúkìá dání. wọ́n ní ìwà bí ṣe ṣe tèmi nù bọ́bá gbà hmm. bí mo dé múlò lọ́gbà hmm. ah. ah, ìpìlẹ̀ ti dàrú ìpìlẹ̀ ti dàrú ṣé kí ó tí ò sọ ámọ́lọ̀ láti lẹ̀ ìlójú ọmọ àdàbí ìsìlámù àná ilẹ̀ Yorùbá ti ká má ti kó mọ́ta. ká ìkó mọ́ta ọ̀rọ̀ tàbí ìrìnlẹ̀ ni ó tó tí yé kí wọ́n máa tọwọ́ sí ti fúrí kalẹ̀ fọ́lọ́n táwọn ọba sọ̀rọ̀ ẹ̀sìn kọ́mọ̀ bọ̀ jọ́ọ̀jì ọ̀rọ̀ ọ̀gbàlà ni ó sì lọ́jọ́ tí wọ́n bẹ̀rẹ̀ lájú. ń

àdọ́jọ tẹ́kùn ìkọ́tẹ́ fi wẹ̀ ọ̀rọ̀ láni o káàmà tún máa ah afọ́sọ̀mọ́sọ̀ ó sọ́ọ̀kù máa rẹ̀ wà bá wà múrò fún morúkọ̀ náwọ́ tó wà bọ̀ tú Èpè àdọ́jọsẹ́ wọn ìrọ́sẹ́ ti wẹ̀ wọ́n lọ́wọ́ mọ̀ ọ̀sẹ̀ tó lè ṣẹlẹ̀ sí ẹ̀rí ọlọ́njọ ọlọ́ndàpọ̀ níbi oníṣẹ́ ìbánisẹ́pè méjì àtúnṣe ọlọ́njọ níbi oníṣẹ́ ìbánisẹ́pè méjì àtúnṣe ọlọ́njọ níbi oníṣẹ́ ìbánisẹ́pè méjì àtúnṣe àtẹ̀yìn ọba ti tọ́ṣẹ́ pé ilé yẹn fi o mímọ̀ jáde àbí tàbí dàgbà ọdún yà lọ́wọ́ tààlà àánú àrùbọ̀ wọ́n ti sọ pé pé ìdá náà nà ábùdù anything tọ́mọ àná bí aláwọ̀ bá ti lanu ẹ̀ gbèsèsè sọ ìdákù lánà sí ilẹ̀ sàmà èpè yẹn yóò di abara yóò mọ̀ bó sọ́mà lọ mọ́sálásí náà lẹ̀ ń bọ̀ yóò fò gọ́tà bíṣọ̀ kò sí yá nìyí náà ah! olórí gbogbo ayé wọn kí a wọ́n á ti lè dáàbì dáàbì lòkù ọgbọ̀n ẹ̀sìn mẹ́ta ẹ̀yọ àdàpọ̀ ọ̀la ẹ̀yọ tó tó tó bá dé bẹ̀rẹ̀ àmì ilé ló ti kó kọ́ lọ kọ́ bọ̀ kọ́wọ̀ mi kọ́wọ̀ mi òun ti ṣòkòtò rí. Wọ́n lè bẹ́ fún gọ́tà kí tó lọ ya fún rẹ̀. Ìwọ ọkọ̀ yìí, olóògbùkú ni ọ, nínú èmi àti ẹnìkan rẹ̀ yí ara wọn. Ọlọ́pọ̀ ògbòdó wà lóòdó bẹ́ẹ̀. Àwọn ìyẹn sọ bẹ́ẹ̀. Àwọn ìyẹn sọ bẹ́ẹ̀. Ọlọ́pọ̀ ìyẹn sọ bẹ́ẹ̀. Jàmáà sára lọ́wọ́ nílò ta àti gbẹ́ ẹ bá kọ́ ní ìsìnkú jáde tó dojú kọ ọwọ́ yóò tó. Èpè ọ̀gbù sánmà lọ. Bí mo ṣe ń bọ̀ sánmà, ọba dẹ́kọ̀ ọmọ pàṣẹ fún Màlẹ́ká. Fàtíwù làkùnkù náà àbúwá bùsàmà. Ọlọ́run kò gbọdọ̀ wọ̀bí. Ẹ jẹ́ wá. Wọ́n tilẹ̀kùn mi pé ṣùgbọ́n táàmù ìlà àrùn ojú ọ̀sẹ̀ ètò ọmọ ìjábọ̀dọ̀ láti wá wọnú rẹ̀ lọ kọ́lọ́rẹ̀ àwọn ìlẹ̀ká tó wà fi kílẹ̀ ọlọ́tọ̀ pàṣẹ pé ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ ọ̀tíbùlà kò dúró náà àbúwábùlà àrùn yóò sì kílẹ̀ fún ilẹ̀ náà ṣùgbọ́n táàkùn yẹ̀mí nù àṣìmára pàdébìlẹ̀ sọ́nà yóò máa sáré lọ́ọ̀tọ̀ yóò máa sáré lọ́ọ̀tọ̀ fàyíṣà àlàǹtẹ́jì màtáwọ̀n ní wàá ní màláàgàn tí ọ̀bà rí bi tí ó tàkí arọ́mọ ní rọ́dàát ilà lèdè lóyìn ẹni ẹgbẹ́ sẹ́pẹ̀ òmùtú àdá ẹgbọ́n náà jẹ́ ẹran sí yà kọ́díṣọ́nù ọ̀gá ànábì dá ànábì ní fa ìkànnì àdá lèdè àní ká pé wọ́n tọ́ sẹ́pẹ̀ yẹn ìpè wọn mú bẹ́ẹ̀ wà nígbà sẹ́pẹ̀ yẹn ọ̀bà mú bọ́lá pẹ́pẹ́ ìlànà rọ́dàát ilà fún ilé ha èpè ni wọ́n padà sọ́dọ̀ ìtọ́sẹ̀ ẹni bẹ̀rẹ̀ ìpè èpè ìdíkì ni. èèrà. èpè ìrà o. àti ìlànà bàbá ń sọ pé èpè ìjà lọ́sọ̀ ọgbẹ́ ìtàn ní ṣe. ilé ògbógbó bí ṣe lọ sí ń bọ̀ ní. ṣùgbọ́n báwọn tún ṣe wá sọ ìkírí tí wọ́n gbàgbọ́ ilé ẹ̀sìn sọ wọ́n ní ọmọdé búrò kó o ń dojú wẹ̀yìn só ṣe bí òòjọ́ lolúwere gbà ní sọ olúwere mo bẹ̀ ọ̀tọ́ ọba jọ́dọ̀ tọ́ jọ́dọ̀ tọ́ wá kí ó báyìí mọ́ bọ́ ọ̀tà fún ọ̀fẹ́ bá ní sọ̀rọ̀ láàmù tọ́ ọ̀bà gbó orí tó sì gbé agbóolé máa fi english ṣe àtúnyẹ̀ tó bá Ojúdúdú lórí Yorùbá kò. Fẹ́ẹ̀bù bí náà. Jẹ̀mọ́ra èèpè àjọ ìjọsẹ́ ní ìjọsẹ́ sí rẹ̀. Ìtumọ̀ ẹ̀yìn pé tí wọ́n bá ń bẹ́ẹ̀ nìkan ṣe pé mú yìí. ẹ̀ tí wọ́n ń gbé ṣe pé yìí ibi àwọn èèyàn ò ti ríra wọn rí fún ọmọra wọn bàbá lókè odò àtọ̀bàtálẹ̀ wọ́n pàdé ara wọn lẹ́nu àlà nípa ṣé bó ti ẹ̀ ní àpàdé gbímọ̀ ní jẹ́ta ó ní ẹ̀wù èmi lọ lé mbàdàn ní mo pẹ́dé ṣùgbọ́n alhamdulillah wọ́n ń ṣẹ́kọ̀ọ́ mọ́ba òmòdé ṣẹ́ẹ̀kì ẹ̀sì gbọ́ ọ̀rọ̀ lórí burúkú gómìnà tí wọ́n à ń sọ fún mi náà rédíò èyí tí mo ti ẹ̀ sábọ̀ pẹ́ka olórí burúkú ti àti bàjẹ́ ọlọ́run lẹ́dà gómìnà ọ̀mọ̀wọ́ bí i ṣe ń sọ yẹ ilẹ̀ nìkan dé skù ní ẹmọ skù ẹ̀ tí náà dìde orúkú náà ni àti àtàwọn títà náà wọ́n tó bẹ̀rẹ̀ ọgbọ̀ àtìyàwó yẹpa bọ́ọ̀lẹ̀ mẹ́wọ́ òun mú lórí àwọn tètè náà ọyẹ jẹ gbogbo òun kò bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní adam àwọn èèyàn pàdé ní ọkọ̀ wọ́n ní ọgbàgbà lẹ́gbẹ̀ẹ́ ah, àti ẹ̀rí gbogbo ní àríta àti ẹ̀gbẹ́lọ́ ní ìsìn gbogbo ẹ̀kọ́ lẹ́gbẹ̀rẹ̀ gbogbo ẹ̀wọ́ àwọn afẹ́ni ajẹmẹ́tì jìjì ayé yìí Ọrùn èpè yẹn wọ́n ń sọ bí báwọn yóò tún rí láti òsì ní ilé àti ìrìn pàdé. Èyàn ẹ̀ṣẹ́ inú ọkọ̀. Ó àtẹ́pẹ́ àwọn ọ̀gọ́ ní àtẹ́yẹ, èpè àgọ́gọ́ pé ìtúbẹ̀ ní fóńtọ̀ ọ̀gọ́ kò sírú ọ̀tẹ̀ tí ó fún mi. ààrẹ tó sọ pé kí alẹ́ ìṣẹ́fẹ̀ fún kíkí ló sì gbogbo wọn ti gbọ́ yí pé tó sẹnu láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ó sì tọ́jú. jọ̀mára ọlọ́run ló buhari o kó ló sì bani yọ délẹ̀ pẹ́sẹ́ntì wà náà pẹ̀lú gbogbo ọ̀rẹ́ tí a dá sí lọ́rùn tí ọmọ bá ti wà láì tẹ́lẹ̀ wọ́n láì tẹ́lẹ̀ tó ti bẹ́ẹ̀ ó kú kọ lẹ́tà alẹ́ ṣùgbọ́n fóònù yé kékeré wà lé àwọn lólelé ó ní ká ọmọ nàìjíríà rọ́jò ló forí jọ làwọn kẹtẹ̀rẹ̀ bá tó yí sí nǹkan. jọmọ́ra àwọn mọ̀ sẹ́nu arábà ni wọ́n ń lọ da kọjá àrọ́ọ̀rù yìí gbogbo àrọ́ọ̀rù rẹ̀. mẹ́ta òkú gbèké ṣé gbogbo òkú gbèké ni mẹ́ta làbàbí kúkú gbélé kìíní ẹni ọbẹ̀ ara ti ní obìnrin tó lè jí wọ́n ti ẹgbàgbọ́ wọn ọ̀gbàgbọ́ sẹ̀ bá mọ̀ fún òsì méjì òrẹ́ni tó lè lé ara wọn ní ara ní ogun ní ìlọ́dà ní ọ̀rọ̀ ìlú ọ̀dẹ́gbà máa lọ́wọ́ owó ọdún ọ̀dẹ́gbà yọ níkan lọ ní lọ bó ṣe kan èèyàn lẹ́nu tí wọ́n ti mú tó ti yán bẹ̀. Ṣó lè rí ìyẹn ẹgbẹ́ rẹ̀ jẹ́? Gbàrá ní gbàrá ní gbígbà. Ah, nígbà tí àbúrò ànífà gbọ́ sí mẹ́sàlẹ̀, wọ́n ní tó bá di pé lo ọ̀rọ̀ mọ́mù ṣàfi tó ń jọba di pé lo ọ̀rọ̀ mọ́mù mẹ́lìkì lé mi náà bá wọn lọ. Mọ́mù amọ́dé ọgbà pé bàtà náà wọ́n bá ń sọ̀rọ̀ yìí tààmì ìmòlò sí gbogbo tó bá kù tẹ́gbẹ́ pé yùkíìmù ní ìtààmì rọ̀mọ́kọ̀ọ́wú rọ́mọ́kù omi tí máa sẹ́kù láàrin èèyàn nínú mímí téèyàn fi ibú alíkì àmà fúnà àdúrọ́kù wọ́n wà fi rọ́mọ́kì àmọ́ wọ́n dàbí ẹ̀pẹ́tẹ́ tí mo bá wọn ó sì ń fẹ́jú hmm. jẹ̀mọ́ ìṣẹ́rí tí bá ń ṣe wá sí lọ́bàá àtẹ̀ntì ń ṣe àtẹ̀ntì ń gbọ́ ẹ máa rántí pé ọ̀tọ̀ ní bá a ṣe ń gbọ́ ń gbọ́ torí kì í tẹ̀lé sẹ́yìn àṣẹ o ọ̀tọ̀ ní gbọ́ ọ̀bọ̀rọ̀ ah, ń bá má dànwó rẹ̀ bí iṣẹ́ náà sà ngbòrí ẹ̀ ngbòrí ẹ̀ ògbú àgbà máa máa máa ṣe èkìtì ìdí ẹ̀ yọ́mọ̀ rẹ̀ jẹni àbí ẹ̀kẹ́ rẹ̀ àgbà orí wá sílẹ̀ dání o. ìyá jẹun ó yó ọwọ́ àrọ́ ọ̀tẹ̀. orí òsílẹ̀ ló fi ń nǹkan lọ ràn ọkọ̀ ọmọ lẹ́yìn tí lọ́rọ̀ àyú ọmọ nǹkan bá gbára di túbù. ẹsẹ̀ ló ń rìn lọ gan. kí ló ń lọ. ẹsẹ̀ ló ń bọ́ bá wọ ọkọ̀ lọ ní tọ́jú fẹ́ gbà ọ̀ka àdó àtàbọ̀. ẹsẹ̀ ló ń rìn lọ. ṣé ẹ̀sìn ọ̀sẹ̀ tó ní máa ń láti ẹ̀ ẹ̀ ẹ̀dú bá ẹ̀sẹ̀ máa ń sọ náà ló ń gbọ́ lọ́dọ̀ bá gbọ́ bọ́ọ̀lù ìṣẹ́ láti ṣe kí ẹjẹ́ àjọ máa dòó wípé ìlérí tó ń kálukú lè ìlérí sosiọ́lù tẹnu wọn bá ń dọ̀mí sí sosiọ́lù àwọn àwọn mímọ̀ jẹ́ ń sáàyé àwọn àlàmárì ọ̀pọ̀lọpọ̀ kọjá ní ọ̀pọ̀ pàdánwò jama'a ọlọ́run dọ́kùdọ́kù mọ́tí àmẹ́lẹ́ ẹni ọba tí ìmẹ̀lẹ́ kọ̀kẹ́ tí ọyọ́ ẹwọ̀n wọn làbá àbárẹ̀ ọwọ́ jẹ́ nà ọmọdán kò sínú náà ọjọ́ méjìlá ó sì púpọ̀ ma báwọ̀ ìlọ kọ́rùn-ún ọmọ kùnbẹ̀rẹ̀ alẹ̀ tẹ́lẹ̀ sùn lọ gbọ́dọ̀ yálé bí jí ní gbọ́dọ̀ sọ pé ṣàdìgbèdè ṣàdìgbèdè àti àwọn ẹlẹ́wọ̀n wọ́n dọ́gbọ́n ra àwọn kan lọ́tí ọwọ́ adìmù tọ́rù síbi kọgbà lólòwò mú kí ní ọjẹ́ ọwọ́ amú ẹnu ní lóko bíbọ yìí. ó ti rí pé ìgbàgbọ́ lọ́kọ́ náà lọ́wọ́ tó bá tó dá níyàwó ẹ̀. Hmm. ẹ̀wọ̀n ọba bọ́ sí pé òun àhá. Tẹ́yìn àbá ha sọ́wọ́ ọba dẹ́dà méjì nà méjì ní ìṣe rẹ̀ ń bẹ. Ẹgbẹ́ àdàwọ̀ kọ̀ọ̀kan bá yẹ pẹ̀ fún yàn, òkú yẹ̀ fẹ̀ kéèyàn ọ̀bọ̀n bẹ̀rẹ̀. ṣe báwọn ìlú ti ra wọn sọ pé òun ò lè kọ obìnrin ọ̀rọ̀ dáadáa ní ṣùgbọ́n tó bọ̀ náà lè olóòjọ́ èyí tí ó mú mi kọ ìyàwó mi má ti dáhùn là máa wí torí tó ọba ń kó òní kọ obìnrin ó bọ́dẹ̀ ọ̀fẹ́ kó sì sí wọn àtẹ́rẹ́ àyájọ́ lọ́wọ́ mọ́rọ́ wọ́n nítorí torí yáàmù fún èèyàn àwọn ọmọlẹ́rẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ méjì èmi fẹ́ tún lo ọ̀sẹ̀ méjì sí ìyàwó wáyé òun wá lọ ọwọ́ akọ̀lá tí ó dé ìyàwó ní màmá tọ́bẹ̀ lẹ́yìn ọbẹ̀ jù ṣùgbọ́n wọ́n dá lápá ọ̀tàn láì lọ́wọ́ ọdún méjì. wọ́n dá lápò òsì ó sì fún ọlọ́dún kan ó lè yí lẹ́jọ́. ẹni tí ìyàwó rẹ̀ wá sí báyìí fún ọgbọ̀dúnmọ̀ bàbá rẹ̀ láyé yá iná lọ̀tọ̀ lè dùgbùn tó di tí ẹ̀sùn tó máa ń lọ láàrin ìyàgbá mi. ara a rí kọ́ mú ẹ̀sìn wa ó nìyẹn o gbogbo òun lọ dá ọmọ rẹ̀ kọ́ ọgbọ́kùnrin lọ́mọ ni ó gbóbe bá a ṣe mọ́ ń bá wọn lò fẹ́ṣà ìbálò o. ọ̀ọ́fẹ́ ọmọ obìnrin tó jẹ́ kó lọ́dọ̀ ọmọ nǹtọ́ hmm. ọ̀ọ́kọ̀ọ́kọ́ gbà pé ìyá rẹ̀ lọ́ọ́fẹ́ kó tó fi ọmọ Jọ̀pọ̀. Sọ́wọ́ àjọ ń gbé ní ẹjọ́ tó ṣe bí mọ́mù kan ya wèrè ní South Africa bọ́dá ìwà àtàrí wà lẹ́ẹ̀lẹ́ ọwà lọ gómìnà kàwà máa ń kò máa ń pọ̀ ní torí ní ẹ̀pẹ̀ ọmọ ẹ̀lọ́fẹ́ wo ẹ̀ gbọ́ bàbá tó kí South Africa ní súnmọ́ sọ́yì ṣe mí ìtura ìtumọ̀ ìlú òṣùgbọ́n yóò Tanzania èmìrí ìyá àtọmọ rẹ̀ ti ti South Africa ó sẹ́yìn náà rí ti Tanzania ẹ̀yìn lọ́wọ́ ojú òfẹ́ rí ọ̀rọ̀ àfáàrà wọn bóò ní àbátà ẹ̀nà rí ọ̀tà náà wọn jẹmáà ìbéèrè ọ̀rọ̀ àwa wípé àà tẹ́bẹ́ ọgbọ̀ oúnjẹ lọ́wọ́ báyìí ó fẹ́ lè yọ̀ǹda àjọ pípẹ̀ tí ó di àmà àbọ̀ wà pàdé ohun ẹ̀mí ọba dẹ́dà gbé láńkẹ ju àrọ́mù rẹ̀ tẹ́sọ fún àgbẹ̀rẹ̀ lọ láti fi dùá káfẹ́ wòkẹ́ Ṣé wọ́n rí ìfẹ́ kìí sọ fún wa, ebi tí ó pa wá tó fi bí sẹ́yìn ọwọ́ ní hálù yẹn ara gan ti dìfẹ̀lọ́pù wẹ́fọ̀n tí ìpàdé ìjẹkújẹ tí ó fi máa ń bá kí làwọn afá sọ pé ọ̀gbọ́dọ̀ gbẹ́bí máa ń tún kí mú bí sọ́ọ̀bàkà wàrọ̀ mọ̀tọ̀. déédéé ń tọ́ ọ̀rọ̀ ra jẹ tí èsè tó gùn fẹ́ gan tí èsì ilẹ̀ ìlọ́jẹ̀ ń bẹ̀ torí kíni kìí ti torí nǹkan míì ká dára ó lè ka pẹ̀lú gómìnà ti fẹ́ẹ̀sì ilẹ̀ láti fi pàdé rẹ̀ bíi méjèèjì láti di tọ́ ìrẹ̀ padà lẹ́yìn bá ti wò bí ajẹ́ pé áà ah! láti ìjọ ìgbé ojú ẹ̀ lónìí èyí tó bá padà tẹ̀kú èrè wò bí ajẹ́. ọdá wàhálà twenty ilẹ̀ ntí ìwọ wá jẹ ìwọ jẹ wàhálà forty pàdé tí twenty máa ti kó ìwọ lórí twenty lòkù jọmọ ẹja máa challenge ara wa. káti máa osimiri pé kò sí mílíọ̀n kan ọlọ́run tó fẹ́dà tó tó ní mẹ́tìlì Islam ẹ bá na fi ẹlẹ́sìn ní wà ọwọ́ àtúndàgbẹ́ ń bọ́lọ́ wà ní ẹ̀sìn sẹ́ǹtì lọ pé àìbá orí bá o. jọ̀dá ẹ̀ka màálù fún mi olórí lọ́jà ó sì ta. ee ọlọ́nìkan rí. ṣé ẹni ìdájà ń bẹ ya ẹ fara mọ́ ìdájọ́ nǹkan ní ọkẹ́ ẹ̀fọ́kẹ́kẹ́ kẹ́kẹ́ fọ́ọ́rẹ́ ah fáà ṣe pọ́kẹ́ rẹ̀ inú. Ah, nígbà mo sì ka ilé ọ̀gá mi tó pọ́gbó ní mọ̀ká mọ́. ẹ wà jẹ dìde rí màálù one point five awọ rẹ̀ nìkan náà kẹsẹ̀ máa ti ìjà. ìbọn ti ẹ̀dùn méjì èyí tá a gbé tẹ́lẹ̀ jáde òní ó kéré ẹja àkókò mi wá náírà báyìí. ẹwà lọ́pọ̀ àdẹ̀wò pẹ̀lú one point two wọ́n lè ra thirty thousand lọ́wọ́ ẹ̀. obìnrin wa dà àwọn tí wá ń rà wọ́n wá pé méjì àwọn náà pa ṣí máa lọ sẹ́nàwó tọ́lọ̀ wọ̀nrán ìlú mi máa ra rẹ̀. wọ́n ní ọmọ jẹjẹ lórí lórí. àti àwọn tí wọ́n fẹ́ kọ́ ní sójú omi nínú àwọn olówó ẹlẹ́ran náà wọ́n ti mọ mẹ́sẹ̀ẹ́sẹ́ láàrin ara wọn ẹ bá ń sọ fún dókítà o first doctor ìjọba ń rán ọ lọ sórí oògùn kí ló ń bá láàfíà wọ́n wá ń fún ìwọ̀n ní one thousand naira wọ́n fi ń gbin ààrẹ ten million naira sáwọn èèyàn la ọwọ́ ní òróró yìí rà ìwọ́ tìlú ilẹ̀ kòkó sí tí ó ti débi jẹun lọ. wọ́n mọ ibi tí ní ìran ní ìbáyìí sí á yọ ọkà kọlà sí báyìí tó a ti báyìí òwúwọ̀ náà lè máa àbú ẹ̀rọ́gà pẹ́dọ́tọ̀. ẹ̀ṣẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ ìṣẹ́ tí lọ́kùn wọn tẹ́gbẹ̀. gbogbo tí wọ́n rùn mọ́ lọ́wọ́ náà ni. ọlọ́run jọ. ṣé àmọ́ tó ń ṣe èlò lọ́gà. wọ́n dà ó. ṣé president tẹ́ ń bú gómìnà tẹ́ ń bú sáà mẹ́tọ̀ ní ìwọ̀nà. náà jàmáà ìjọba àléébù wọn o èdè tíjọba wa ní gbogbo wa náà lájọ rí ọ̀pọ̀lọpọ̀ náà sì dà sí ni pé àlòdàjọ́ ọlọ́run kò sì sẹ́ni tí ó ṣèlú tí ó lò lòdàjọ́ ọlọ́run sí ibi ó ti lòdàjọ́ ọlọ́run táwọn èèyàn rẹ̀ dàjọ́ dáadáa tí èèbá ṣe pé ìdàjọ́ ọlọ́run ọba ni wọ́n máa pa wọ́n lẹ́nu mú. ibi ó ti lòdàjọ́ ọlọ́run táwọn èèyàn ò sì gbọ́dọ̀ láyé bóò ní ọwà rí ibi oṣù ìrẹ̀bẹ̀ ọlọ́run jama'a tí mo lè ní kí ń dàrú ìjọba mọ̀ ń pariwo ìjọba wà kọ̀mplẹ́ksì ọ̀tẹ̀ tí ó sọ ọ̀gbọ̀ tí ó lè pọ̀ olóògbé o inú náà tàbí ó fi yí lọ pé ó tí ìmá ti ti ìsàyè mi lára wọn ìjọba wà kọ̀mplẹ́ksì jama'a ẹ̀ẹ̀hà yìí ẹ̀dọ́gbọ̀ ẹ̀ tẹ́tì ẹ̀ tó bá jọ wà ń wù ní ẹ̀kọ́kọ̀ dìpẹ́sẹ̀ntì gínú àdìpẹ́sẹ̀ntì wà tẹ́ mẹ́lẹ̀ wọ́n wọlé ẹlẹ́ẹ̀kejì padà ọwá kéde pé gbogbo ọmọ Nàìjíríà oore kan tí mo fẹ́ ṣe yín ẹ̀ẹ́bà ń fara máa ní o kí n lè sóore méjì papọ̀ lórí ìjọba yìí mo fẹ́ mójútó education ní ìfọ́ tí ọmọ ẹ̀rí mẹ́wọ́ ọ̀nàdá ẹ̀mọ́ bìíní ètò ẹ̀kọ́ olùfẹ́ mú jẹ̀mọ́ ẹ̀jẹ̀ àjọbìnrin wa tí wọ́n lè rí ẹdún lọ́dún mẹ́jọ. ẹnu oríire tí ẹ nìtọ̀ ẹ́ẹ̀dì jáàmù kó bá wa táwọn kan tún pè lórí ibú tẹ́ ẹ̀fẹ́ tí ẹlòmí rẹ̀ nìsìn ẹ máa wo kọ́lọ̀ ń fún tọ́ náà náà láti yọrí dáadáa ẹ máa wo bóun ó ṣe máa lọ lọ́tàn táǹkọ́ máa lọ lọ́sìn lórí gbókè lójú ẹ̀bùnlẹ̀ nígbà tí ìbàjẹ́ bá ti dayọ̀ tí ó máa tẹ̀lẹ̀ mú bẹ́ẹ̀ tí ní sọ́bà ti rí náà àníbì ti pàǹdà máa fún ó ń kalẹ̀ pọ́ pọ̀ tó wọ ọlọ́run bí ráyè ìlú sí ilẹ̀ àti òkan ń gbẹ̀tọ́ lọ́mọ ẹbí ní sẹ́kí láńsá rà fún gbogbo Nàìjíríà láti dé ti bẹ̀rẹ̀ tí ó dé bí ó dé

Gbónà lásán. Àdíkẹ́ ìjọ́ tó ọgbọ̀ ilẹ̀ tẹ́lẹ̀ o. Èèyàn dáná lọ mọ́rí ṣèṣẹ̀ láti gbogbo òtútà òfin ọ̀rẹ́ ọgbẹ́ mi sọ. Lẹ̀jẹ̀ kẹ́kọ̀ọ́ tá ló sọ lọ́dà. Sábẹ̀ yóò ń gbọ́ pé ó ń DP orí fẹ́ ń gbé. Kí ni òun náà wá lọ́dọ̀ rẹ̀? Tọ́lọ́pàá ọ̀mẹ́ nílẹ̀ ìrúlá. Wọ́n ní wẹ́ẹ́ tó ọba ti lè tíra ìmú wá gbogbo tó bá yẹ ká ṣe fún. ẹni tó bí ti rí. jẹ̀mọ́ ìlú ìlú àti ìròyìn ìjọba gbọdọ̀ torí ààrẹ ti sì pẹ̀lú tọ́lọ̀ ń sọ fún wa káàkiri ẹgbẹ́ bàkárà àbọ̀. ìlú èkó kọ wọ́n sọ bí ọ̀rọ̀ ẹgbẹ́ pàdé ọmọ ẹ̀sìn. jẹ̀mọ́ ẹgbẹ́ jẹ́mọ́ bẹ́lọ̀n kọ́ máa sún wa mú. àlè súnmọ́ lágídí láhàúlà kò sí ìpè kankan táa ní káàkì sákùn tọ́lọ ní amẹ́bẹ̀bẹ̀ wà láàkùnwátà kò sagbára kankan táa ní káàkì tó tọ́lọ ní àti ìlàdìlà àti kọ́tọ́wà bí ìtàkọ́kọ́ kó fi á ṣe kò gẹ́bí tẹ̀kejì inú ìgbẹ́jọ́ jẹ́ àwọn méjì ìgbìnà ó yẹ Thank you. Kí ló ń ṣe odò àbáyọ̀mí yẹn wọ́n ní 50 million ní olówó tí owó tà ní nǹkan a ní 35 wọ́n ní bẹ́ẹ̀ tí wé nǹkan a ní 30 ìdí àpẹ̀ nǹkan a ní 20 yìí àrí ní 15 million yìí ìwé jágbà àlejò ọlọ́run náà fara mẹ́rin èrò pò ló 50 million àtàdìlọ ẹwà máa rí mọ́ lọ káwàkọ̀ wọn aláàjí ti wà pẹ̀lú wa إن الحمد لله نحمده ونستعين ونستغفره أيوة يا tọ́wọ́ ipa pánká nípa ìsìn wa amọ̀dójú ànábì àjọsọ agbárí wọ́n rìn wọ́n rìn nǹkan agbóhùn òtó kọ́dà sọ àwọn sọ̀rọ̀sọ́lá wípé hajji sọ̀lágbàríkà bù lè jẹ́ èèyàn sí tí ò ló nǹkan kúbi òyìn wíwà alábàtà ti tó lọ́rọ̀ wá sí ọlọ́run tí ó pa ìsẹ̀ rẹ̀ àlejẹ́rẹ̀ ká máa rí àwọn míì fẹ́ gbọ́dọ̀ sí tàbá kó lálábàá ní orí àtàkì gbogbo ìṣòwò àkọ́kọ́ tọ́mọ mi bá gbé ibi lọ mọ́sálásí dáadáa lẹ́nu ọba o kó bí ìgbòho tí a bára wa kájà mi ní ọjọ́ ìlàwọ́ wa o. àwọn yóò mọ̀ sí fún àwọn ọmọ ìta kájà kí òbí ọlọ́pàá ẹnu ká làtà sí débi. ẹ wo ẹ̀kọ́ lórí ẹ̀kọ́ àbọ̀ èyí náà náà lè ṣe. àwọn tí ń lọ lálá tó. jọ̀mọ́ tá a bá lè láyà ìlú wa láti fara ní ẹni tó fi lé fọ́nà lẹ́kọ̀ọ́ lórí ìpàdé ọlọ́dẹ̀dẹ̀ ọlọ́ tí wọ́n bá bí àgbẹ̀ pé sílùú ìwọ̀n àpàdà tí ìrìnlẹ̀ gbogbo ẹni sọ tẹ́lọ̀ pé ìyàn ọwọ́ tó mọ́sù ó tó dá kápò bí pé pé bá tó wó fi àjẹ ẹ̀sàjì àjọ máa ṣàjọ ìdájọ́ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n náà wọ́n níbi tó ti ní agbára pé ìlú mọ́jú tọ́wọ́ ara rẹ̀ táìmù láti wáyé àlẹ́yìká bí kọ́ sọ́tì náfíìkì àti wọ̀rọ̀ ẹ̀lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kí ló rí fa èèyàn ọgọ́rùn-ún lórí márùn-ún ọlọ́run 95 ọgọ́lọ́run márùn-ún sì fẹ́ ṣàṣeyọrí wọ́n fẹ́ yẹyọ láàrin lólo nínú tó fún jẹ́ tí ò lọ gbọ́ nígbà ni wọ́n ní nǹkan kan pa síbẹ̀ àti lẹ́jọ́ àpọ̀ ìbẹ̀rù wà fún kàlùkọ́ mọ̀sáàtìwà ní ìfẹ́ nínú ní òjò tó dé ní kí àlẹ́tọ́rọ̀ obìnrin ọmọ sọ lánàá pé àwọn ìwọ̀n fẹ́rù ọmọ yẹn mẹ́ta pé lè tọ̀rọ̀ tó rí mú túbò là ń lọ. ní ìbẹ̀rẹ̀ ní pé wọ́n sọ ní ìbẹ̀rẹ̀ ṣe ṣòro inú ìsìlámù ní káwọn jẹjẹ kújẹ láti kí bùbá dẹ́gà ìjẹkújẹ ti wà ní tí ìdájọ́ ọgbà sọmọdákàrọ̀ rọ́dùn yóò pé ìlú káfà aṣáà agbọ̀bàrọ̀ yẹ mọ́dù yàdẹ̀ yìí ilà sàmà wà mọ̀ àmú wà mọ̀ wà dúdúyà wà ánà. Dájọ́ ìṣe ń pè gbígbà àdúrà kèékè tó káyé ìmọ̀ máa dá lọ́dọ̀

ó ti ó ń sì lẹ́nu kọ̀kọ́ àyí tí wọ́n kéde bá ń fọ́ra wọn lẹ́yìn táwọn ṣe ni o ó ní one point three trillion dollars. Àbá ìṣe kékeré kan ṣé yóò ṣe é pé èèyàn ní one million dollars ó kú ó fi di two hundred million dollars three hundred four hundred ó fi nine hundred million dollars ó fi di one billion dollars one billion one million ó fi di. 100 billion dollars, 200 billion dollars, 4900 billion dollars, 41 trillion dollars, tó tó fi ààbò point three one trillion dollars, three hundred billion dollars. Eh? Jàmáà, ìlú àrùn lọ́jọ́ wọ́n yẹ̀wà wípé, Harwa Mecca Kọ̀dí máa dá fítà lè àrùgbọ́ fúwọ́. Àbọ́ àrùnlẹ́gà kọ̀dí máa dá fítà lè àrùgbọ́ fúwọ́. Ọmọ àkọ́kọ́ tàbí ìbáadá tàfákà na máa ń dá. Àwọn àrùnlẹ́gà kọ́ máa tẹ̀lé àbọ̀túwọ̀, ó jẹ́ bí wọ́n nìkan lọ pàtẹ́ gbogbo àlejò. Kó o Amẹ́ríkà, kó o Nàìjíríà, kó o Ẹ̀sọ́ wà, Gbogbo ẹ̀rọ pàkọ́sà lè rìn lálẹ́ta awá lórí ayé rẹ̀ kùsù tó tọ́lọ́ ìṣẹ́kọ̀ òṣùwọ́ lọ bàbá nàmádà àti kíkọ́ rẹ̀ ṣèrò ẹbí ẹ̀ṣọ́ fún pé ọmọ náà ti bọ̀ kalẹ̀ àti kíkọ́ rẹ̀ gbọ́nà gbogbo ọmọdún ká ajúgbé yìí lọ ẹ ti di àwọn ọlọ́gbọ̀n ìlú àwọn tá àti kíọ́kì bọ́ọ̀tù sẹ́yìn ẹ má ti kú lójú nàmọ́ o pẹ́blẹ́mù tá náà tani ni ó bá ṣe ta ni ó bá tàbí ọkùn ló ni fọ́ọ̀tì tàbí tọ́kẹ̀. tí ìjọba ti ẹ̀fọ́ lẹ́nu èèyàn tó jẹ́ mẹ́wàá ó ti tó kọ́ máa ń ṣé Ah. Jàmáà, ṣé èèyàn tó gbọ́dọ̀ kù torí ìjàkújẹ ní ìsìn? Èèyàn jẹ́ ìrìn tó pí ọ̀gẹ́, wọ́n ti ẹnjìnlẹ̀ ẹ̀sọ̀ lórí tọ́ ayé ìtẹ́jú. Kọ́lá kòkòrò ẹ̀jẹ́ wọ́n náà àdújọ́ kìí yóò ti dúró. Tẹ̀lá

ọmọ tẹ̀lé pọ̀ Èkọ́lọ́ kọ́kọ́ bọ́ ọ́lẹ̀ tí bàbá mú látàrí orí ètò wọ́n ti súnrẹ̀ látàtú borí. Orí ìgbìlọ́ ìyẹ́kùn wá ká. Orí ìgbìlọ́. Táa bá sì bí ọ̀gẹ̀gẹ̀ lóko, tó bá jẹ́ pé ọmọ tó ní jẹ́ 20, ẹ yóò ti jẹ bí márùn-ún. Yóò ti jẹ́ no canvas, no anything. Fresh, no chemical. We are eating fresh. Jẹ̀mọ́ ẹwọ́ bí abáyé ńlá yóò. Ṣẹ́rù ayé ilé ìyẹn tó máa ń pẹ̀lá pẹ̀lá ákábẹ̀. Yóò tí ò ní gbájúmọ́ ìyẹn ọlọ́run. Ṣé ìyá gbọ́dọ̀ gbàgbọ́? Wọ́n lọ yẹ. Mo ti lọ wọ àjọ nígbà tí wọ́n bá ti máa lọ bí lẹ́yìnjọ́ tí ó ti fi fóònù ìgbìmọ̀ ẹ̀kọ́ ìpàtàkì Thank you tó yẹ Mọ́mùkúmù. Ẹwà àwọn Wọ́n ti pé, ah, ojú kí ń tí àfẹ́ ní burúkú ìwọ̀n ọ̀fẹ́ wálé ọtí máa. Fọ́kọ̀ sí káàkiri ìṣẹ́gbẹ̀ báyìí in travel or not káàmù káàmù ní ìṣẹ́jì ọmọ ọdún lápò ogórin sí bàbá ọgbún lápò ọlẹ́gbẹ̀ẹ́sọ́lẹ́sọ́ ẹjẹ́ a ṣe ń pẹlẹbẹ ìtàlù tí ó bá ti tẹ̀ ìkẹ́ lógbògbó ẹ́ẹ̀sì báyìí kìí yára sí bá mú ń jọ alẹ́ ni wọ́n lọ bí ológbògbó ń jọ yóò sì gbogbo di nọ́mà nọ́mà ní ọkọ̀ ìbáyìí gbogbo ní mú. láìpà tó gbé yẹn ní nǹkan lọ́kọ̀ọ́kọ́ fà ọjà lẹ́nu. ọmọ ìyá kan ọlẹ́ ìjì rẹ̀ ní ìtàgé ọlẹ́ ìgbà tó bí òun ọjà jẹ́ báyìí. Thank you lábẹ́ Àánú ìrèlè jẹ́ ẹgbẹ́ àpàrà lásìkò àwọn tó bá wọn èmi tó bá jẹ́ ìṣẹ̀mọ̀ bí ń bọ́ ìjọla kẹ́lù ní ọ̀sán àjẹ́ lọ ìdí ọmọ ẹgbẹ́ ẹ̀rọ ti jẹ́ ẹlẹ́ẹ̀sì ayé o ní pẹ́kí ìwà àìsí o àwọn ọ̀pọ̀

Aminullah, bàbá ẹ̀yìn bá wí For your information, I don't want you in this room. I don't want to see you said, my room is gay, you know. I know that as Salat is not an obligation. I will perform it when I have my time. Like, I don't time, I will, I will pray. I will... the same in The same thing, the same Substitute my life. Ọmọ ń sọ, ọmọ ẹgbẹ́ ti kúrò dábì mi, òun fẹ́ dábì mi, lórí Ibrahim, méje ilé ọkọ̀ wáyàrá ìmọ̀ láyé láyé Tọ́bí àrẹ ni àfẹ́ràn mi lọ́wà, ọmọ ìmọ̀ àti ìjọ́ ìwé mẹ́tì. Yóò um, wà ní láti máa ìṣò máa ń lè bí. Ìyàrá ìwú àti pátínà ìyàwó rẹ̀ ní ìyàrá ìwó. Jàmá, tí ìyàn gbò lè kúrò. Ètí tí ò lè fẹ̀rẹ̀ ah, sí ẹ̀. Ọmọ tó ń fi lélẹ̀. Ọmọ ń pẹ̀lú ọ̀pá sí bàbá. Ọmọ ń pẹ̀lú ọ̀pá sí bàbá ní èkó. Ó lọ pariwo máa Ẹ̀rùn tàà fẹ́ jọ lọ. Sọ́gbà máa rí tí wọ́n fẹ́ bá tó yẹn jẹ́, ìtọ́ òní káwọn lè rí rẹ̀ náà, owó ìtẹ́kẹ́ o, níbi tí wọ́n ti ń ta tẹ́tẹ́ tó lágbára jùlọ yìí lẹ́nì, tọ́jọ́ kó kù sí fún rẹ̀ bí tẹ́tẹ́ ọtí lọ́kọ̀ọ́kọ́ ní báyìí ọtí yẹn àlejò ni wọ́n pè ògbó òkú ògbó òkú ògbògbòrò ojú lẹ́nà yẹ kí n lò ṣùgbọ́n mo yá ògbó òkú lò torí òkèté la máa lò fún wọ́n tún máa lò fún ọbọ̀ náà tọ́wọ́ bí pé kò sí irun kankan níbi rẹ̀ mọ́ tí ó kéré èyí tí wọ́n tí ọba náà ni nǹkan tó ti dàgbàdàgbà tó tà sí ẹ̀sẹ̀ tó fẹ́

yọ kàn náà wọ́n sì tọ́ba wò ó gbọ́ orí rẹ̀ mọ́lẹ̀ ó sì la ìfun rẹ̀ láyè wọ́n fa gbogbo àwọn oró bọ́ sínú kọ́ọ̀pù wọ́n ti àdógò gbòòrò mà ẹ̀rù wọn kọ̀kọ́ fi wẹ́lkọ́mù ẹ̀ tó tẹ́ ẹ bá ń gbọ́ pé ẹlòmíì ti ọmọ rẹ̀ ta tẹ́tẹ́ tẹ́ pé ẹ̀yìn rẹ̀ yóò làkàyè èyí ti lè dàbà náà wọ́n ti kí ń yè ọlọ́run náà má tẹ̀lé ìṣẹ́ni àwọn gbọ́dọ̀ ń gbọ́ yẹ́ ìṣòwò jẹ́ sí ìyàmú ẹ̀ntẹ́ wá fẹ́ mútẹ́ ẹ̀sùn ọ̀dọ̀ tó gbogbo rẹ̀ lẹ̀ kọta kẹ́kẹ́ kí tí ọ padà nù ẹ̀wà àkọ́kọ́ plan fọ́fọ́ à ètò lọ́ní amẹ́dẹ̀ẹ́rẹ́ ní ẹlẹ́yìn ọpọlọ ẹ̀ lẹ́yìn ọmọ mú owó má owó èdè owó èdè gan sáwọ èdè ọpọlọ ẹ̀ bá ti sẹ́kọ̀ọ́ ní kí ló dé gbogbo ṣe ń tọ́jú ẹ̀rọ pa tí a lálejò táwọn bá òtùtọ̀ yí àwọn inú àwọn dàmà gáìdì ẹ̀ gbogbo fi ráyè kí ló ń ṣẹlẹ̀ máa ń lọ́ra wí òtú ọ̀hún wáyé àwa làwọn ọ̀sẹ̀ sí o àwa làwọn ọ̀sẹ̀ sí táǹsẹ̀ sí o ẹni ọ yàtọ̀ sí mi lẹ́nu mùsùlùmí ẹ̀sìn lẹ́nu ti ọ̀sẹ̀ sí o. òun náà ti ti sọ ó lóun ọ̀sọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú yín ọ̀rọ̀ gbàdà ìlú sọ fáìn tí bá wá ń tẹ̀lé ọ pẹ̀lú ìdáwà tó wó dé tí mo kọ́lé tí mo ra tí kú bá dé ń kọ́ tí bá wá kú tán kí ló mú lọ rọ ó yẹ kí ẹ máa sọ fún abẹ ṣùgbọ́n ìjọba àjọ fojú jọra ní orí ọlọ́run torí bí tó kù náà rè lọ́jà gbogbo àwọn tàbí ẹni tí bá ń mọ pẹlẹbẹ kó jọ kó dákun kó dáwọ́ ń bẹ̀ fún wípé ìpalára ní fóun gan ìbínú ló ń jẹ́ lọ́wọ́ ọ̀bàdẹ́dà jẹ̀mọ́ra wọ́n ṣe débi pé agogo náà ti mú. tóbi tóbi tóbi tóbi. ìmọ̀ ọ̀la yóò yóò fún un kì báyìí. bẹ́ẹ̀ bá wá ń gbọ́ ọkọ̀ sáà kiri kírẹ́díbù sọmọdárọ́ sọmọdáwó olú bèbí ewu ẹ̀jẹ̀ ní ilé fún àwọn tí wọ́n ní ọmọ wa àtàlẹ́ ìwà bàtà olóńkọ. Ìjẹ̀kújẹ ni ẹni tí náà ìdá àbájá. Kànà inú olùfẹ́ ìran. Jẹ̀mọ́, ó kọ jẹ́ èyí ó ti mọ̀ pé lẹ́gbẹ̀rẹ̀ yóò fún bẹ́bí sí. Wọ́n wá jẹ́ ìgbẹ́ ọ̀rọ̀ pé, jọ́ ẹnu ní gbogbo ẹ̀ lọ. yóò ṣe máa sáko. gbogbo ẹ̀ hmm. ṣe ń tàlẹ̀ ìyàwó. máa ń sàrọ́ kàṣẹ àlèlà ẹ ń bá fi nǹkan kan sí ọ̀dà rẹ̀ lọ ní ìtọ́nà àwọ́dọ̀ ìrọ̀lẹ́ nǹkan lè ní nǹkan dáa ju nǹkan lọ lọ́wọ́ fi pààrọ̀ kan. àwọn ìjọba dẹ́dà tó kìkì bá wà lò dé ààyè yẹn ìdán pẹ̀lú gbogbo àwọn atótó lóyè tí bàbá wa di para ní kò sí tí ó jẹ mẹ́bí òkú ìgbésí lọ àbẹ̀lẹ́dẹ̀ ni ó jẹ tó fi lè sọ̀fáì padà bí lọ́wọ́ ẹ̀ má pẹ̀lú lè jẹ́ ní kọjọ ń bẹ̀ ṣé dandan lágbọ̀nyé sí tí àgbéyìnmọ̀ ni àbírú sọ̀rọ̀ tí dandan ni tọ́wọ́ dandan tó bá pọ̀ sí ọ̀bá jẹ́ tọ́ bẹ́ẹ̀ kú ọlọ́wọ́ sí àjẹ́ tá a bá dàpọ̀ rú sọ̀ ni àdàpọ̀ tí mẹ́rin rẹ̀ bá gbé e ọ̀rọ̀ pọ̀sẹ́kúrú mẹ́ tí ó pàdé ọlọ́run bá rẹ̀ dáadáa èèwò mẹ́mú ìgbé ìtàmbọ̀n bàbátà ìwò rẹ̀ mú àwọn àgbàlagbà wà ń bí ọlọ́run ó tẹ́ náà tí wọ́n pè múrọ́ òpin àjí ní alúkọ̀ ìmẹ́ àwọn àgbàlagbà ẹ máa dákùn tó lóòó ẹ̀yà àgbàlagbà ẹgbẹ́ ọ̀dàpọ̀ tèlú bàbá ní ẹ̀yà adéwú ní wà ní kọ́lọ̀njẹ́mi náà léwu bí yíò ẹ̀yẹ bàbá lámúlòkó alájọ́ mọ́tòkọ̀ wọ́n ti ní oríire náà torí àwọn àgbàlagbà láti máa bẹ̀rẹ̀ jẹ́mọ́ tí àzímà lámú ni àbẹ̀rẹ̀ sọ Rúkúsọ̀ mẹ́mú. Eh. alhamdulillah rúsùn ọ̀lẹ́mú ẹnìkan kẹ́bìdì kọ́ bá ń sọ̀tún wọn rúsùn tí mi nǹkan agbọ́n ta múdé torí pé ohun yẹ ohun tọ̀ wá rúsùn lámú yẹn pé é ṣe ohun méjì mẹ́ta mẹ́rin márùn jẹ̀mọ́ra káàbá mú orúsùn máa ń dọ̀ ìntàn sọ ní ìsinmi wípé àfá àbìmọ̀nàì ara nílé ìgbókòrò tí ó jẹ lápẹjúwe ọwọ́ tún owó ṣe kọrẹ tó lè bí kí n tó tún rí tó lè jí tí wọ́n bá sì gbọ́ kéèké igé lọ́wọ́ nìkan yóò padà báyìí ní tí ó ń ta àpò gan yóò rí fún ìtara báyìí. kí sì ń wo níwájú báyìí ọ̀dà aago méjìlá ọ̀sán ni ilẹ̀ ti sú lójú ẹ̀. ṣe ẹ̀fẹ́ ibi àmọ́ múlẹ̀sù. onírè kankan máa ní onírè kankan máa wọ́n ní prọ́fẹ̀tì mẹ́rin ń bọ̀ jẹun sálójú ìlànà. ọwọ́ wà ní hálù yẹn. wọ́n wá ń lọ òkú gbèdéke wọ́n wá ní à ìyìn jẹ́ tòótọ́ náà sọ pé mo lè blend of tí ó pàdé ọba mi ó pé lójú kí ní èèyàn wá ń lọ ló ní àrọ́mù nípìlẹ̀ ọba tó ní àrọ́mù tó ọbẹ̀ ọmọ mi bá bí kèsì wà kẹ́kẹ́ wà láàádú kìí ṣe tó kún jẹ́tẹ́ òkú jẹ́ tó ṣe yẹ lọ kọ́bà fẹ́sà sọ́lá àrí fún àlẹ́ ọ̀nà sọ́nà jẹ̀máà ìbá máa jẹ́ rúksọ̀ tó bá ti jẹ́ wípé àtúrí rúksọ̀ ara ní dáyé kan ọwá rí tó lè jíjẹ tí wò sí lè mú lórí ọwá ní ìrọ̀rùn òkú ilé ọ̀nà kí n kú báyìí ó pẹ̀lú lọ́dọ̀ ọlọ́run ló ń sọ̀rọ̀ jẹ́ fún nípìnlẹ̀ ṣọ̀rẹ́ pé aláàpọ̀ wà lórí èyí pọ̀ wà lórí ẹ̀ ọgọ́rùn-ún kan ṣùgbọ́n ní wípé tóun ọ̀bá jẹ nǹkan náà òun sì lè mú mára ìnira yẹn ní wọ́n pọ̀ sí ni dáadáa lè débò ń padà tó bá mú rúkṣọ̀ bí ibi tí ìyẹn bá ti lébà díìlì tí ó sì lè dé ní aláàpọ̀ والذي عليه أكثر أهل العلم أن هذه الإباحة عزيمة لا رخصة عزيمة اليوم بقول الله تعالى ولا تلقوا بأيديكم إلى السهل ولا تقتلوا أنفسكم إن الله كان بكم كما رمضان ẹ̀sìn ṣe báyìí jẹ́mọ́ àti ìkẹ́lẹ́tẹ̀ máa ń gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ àmùsùlùmí káàbà ti gbé sí yìí tí ìtara ti ń dà wà pọ̀ pẹ̀lú kékeré. Àwọn Mùsùlùmí kan ọ̀nìlẹ̀ àwọn kìtẹ̀ níbọ̀rẹ̀ wọ́n fa ọ̀rọ̀ yìí àwọn ti fún ìwé gbogbo wọ́n sáyẹ̀dú ẹ̀ ilẹ̀ jẹ́kà mẹ́wàá tó dá mẹ́rin padà fún àwọn Mùsùlùmí wọ́n dá mẹ́fà padà fún àwọn kìtẹ̀. Ìjọ kí ó tún wá ń lọ rìn ṣe ẹ̀mọ̀ pé bí tọ́rọ ìdójú báyìí mẹ́fà ni ékàtàwà ní bí mẹ́rin lẹ́ni o ṣé tí a bá padà jọ wàpọ̀ bóòl àwọn ọmọ wọ́n ti ṣe tó wọ́n máa ń ẹwọ̀rọ̀ àwọn ọmọ wọn sì dìbò ìdè fún fún kéfì rẹ̀ Ìyàtí ìyàtí ọ̀rọ̀ lọ. Ìwúrí ìdúró rò, yóò tó lọ́rẹ̀ mú. Àwọn ìkẹ́kọ̀ọ́ kan tí ń sákọ̀rọ̀ díẹ̀díẹ̀ ìgbọ̀nyé rẹ̀ ó rí pé ọlọ́nà ń fi. Títà lá ń ṣe o. Ìjọba àwọn ọmọ. Ọ̀rọ̀ ló dé báyìí, bẹ́ẹ̀ náà mọ̀nà fíkì náà fẹ́ ló tiẹ̀ náà. agbé apẹ àtàwó kaná ààrí ọkọ̀ yọjú nígbà tí so èjì náà ààrí hmm. ọkọ̀ yọjú ń gbà táa fi ń da lọ́rọ̀ tó kọ́ táa fi ń da táa fi ṣẹ̀fà tó dì ní mọ́ ààrí ọkọ̀ yọjú àtìgbà tó di pé ó ń di ọ̀rọ̀ pé à ń fi ọ̀fàn pẹ̀lú epo sẹ́ẹ̀pẹ̀ yóò lòkúlẹ̀ ní ìwọ̀n fúnra ẹ̀ náà ló dé fúnra ẹ̀ náà ló kí i kóńgò owó rẹ̀ bọnú àrùntàró ó borí ara ní ìbájọ́ gbogbo owó wọ́n jù mí ní ìbájọ́ gbogbo ọlọ́sìn ní kọ̀ọ̀kan túrọ̀ bẹ́rẹ̀ bá jí wọ̀dá á jí. ìní ìtẹ̀ ìgbóná ó dojú púpọ̀ náà bẹ́ẹ̀ náà lẹ́n tó mú búrẹ́dì orí ọmọ ọmọ búrẹ́dì kẹ́nìkan kọ́ mọ́jọ̀gbọ́n kọgbọ́n ṣẹ̀rí àmánú ọlọ́run orí búrẹ́dì mùlọ́bá jókòó ní jẹ́ ó sẹ́ pé mo bèèrè omi o mú ẹ̀kẹ́ mi o wàlọ́ ìfọ́mọ̀ ní tó rọ̀ gbọ́rọ̀ bá gé wà láàájí ibi ọdún àwọn ẹmú dáadáa o pọ̀sẹ̀ máa ṣe bẹ́ẹ̀ o bí ṣe máa ṣe kí ló èdè fún ààrẹ àjọ́kà náà ló Ayé gẹ́gẹ́. Ayé àjọ kàlẹ̀. Jẹ̀máà, ìjà rẹ̀ tó lè lókè pé òun ní ìdí ọlọ́run láwọn táìmù. Àwọn táìmù kan ló ní ìdí ọlọ́run. Wàláyé ọlọ́run náà máa tí má ti mú kíní ẹni ìwá mọ́sí. Kí ló mọ̀ mọ́ mọ́sí? Èyí ti ń fi. Olùgbé náà wà láà bàbá lọ́rọ̀ tó ń jẹ́rọ bàrà ní kò ní jẹ́rọ bàrà ṣé ní ìwọ̀n àmọ́dà tó ń tún jẹ́rọ. bàbá yóò kọ́ ọ̀rọ̀ ìyá ẹ̀ tó ń dúró ti oṣù kẹra. jẹ̀mọ́ ẹ̀ jẹ́ àmọ́ lọ́wọ́ gbogbo ẹni tí ń jẹjẹ kú jẹ àbẹ́ ń ṣe nǹkan òdì míì tí ń wò wípé tẹ́mi ìwọ̀n bá kù sí òun ọ̀pọ̀lẹ̀ tùbá gbogbo tó ń tó sọ gbogbo ọ̀tá àti tọ́ọ̀tì tọ́ọ̀tì ẹ má fi kú bí ojú nàná o ayé tàbí ọ̀nà ìṣẹ̀ǹkọ̀ gbàbáwọn wọn lọ́ọ̀rùn okòrò okòrò okòrò lẹ́yìn tí ń sọ náà torí pé gbà débi ilé ìnáàmà tá a débi ayé mẹ́ta tó tó yí adíẹ̀ ẹ̀mí náà tó fẹ́ kò mẹ́mà hmm. ṣùgbọ́n ohun tó tó kòrò ní ìlẹ́ni tí èkó kì fọ́tí kọmọ sí ràdá o tó ọba tí ẹ̀yìn yà sí ìyà sọ́run alẹ́kún ọlẹ́ kíwù ìpẹ̀ mélòó ló tí àti wọn sọ̀rọ̀ wọn tó ti klọ́ọ̀kì 50 55 sísì ìwọ wá lọ ra kẹ̀kẹ́ sísì ọkọ̀ àárọ̀ láwà sí. Ah. Ṣé èèyàn bá máa rí ní ní 25 years ló Ọlọ́run ti ẹ̀sẹ̀ náà, ó ní of Nígbò ọlọ́mọ ni ó pò 20 years. nígbà tó ń bá di 46 tí mo lọ mọ́ ọmọ tẹ́nu ayẹ ìṣúṣe ọmọ ń pẹ́ 25 kí lè yóò di 51 fine sọ́mọ 25 yàtì kí ní ìrìnà tọ́lọ́ wọn bá ń fẹ́ tẹ́ ti ní nǹkan wá fún bí ẹyẹ sí àtọ́rọ ìyàwó òun sọ pé kí ní ìrìnà tọ́lọ́ wọn ń fẹ́ hmm, fáìfù ma ọmọ yẹn klọ́ọ̀kì ìtaàkì kí bàbá rẹ̀ rí fifty fifty sọ́mà tọ́ọ̀tì yìí àti ìfì kọ́lẹ́kọ̀ bẹ́ẹ̀ báyìí lọ́nà àlàálì bẹ́ẹ̀ náwó lórí ẹ̀sà bàbá bẹ́ẹ̀ náwó lórí ọmọ tó di dókítọ̀ ẹgbẹ́ mú òní ọkọ̀kọ́ di medical officer sẹ́mbà ní pọ̀ ìjà fi ń gba wá mílíọ̀n bẹ́ẹ̀ báyìí. na ìbẹ̀rẹ̀ lọ́dún máa lọ́dún fọ́wọ́ fẹ̀yàwó náà ló pé mi ìfẹ́ gbọ́dọ̀ dájú pẹ̀lú ọ̀nà mi. afẹ́ gbalẹ̀ jẹ́ àwẹ̀. bákan náà mo máa wà nǹkan ní gbogbo wa mo ní ìdí ọkọ̀. sẹ́ẹ̀sì mà pé náà táwọn èèyàn máa ń fọkàn sí pé ọmọ òṣè wá di dókítà tí ó tún wá tún máa múlẹ̀ àmọ́ àmọ́ kọ́ọ̀tì ní ìrò tó tún lò náà jùmọ́ síbẹ̀ lè yóò tí wá máa ti tẹ̀sùwífù tẹ̀sùwífù ní kéèyàn máa fi tọ́ yẹ kó fi bọ́lọ̀ lò lónìí kó tún sọ́la kò sí tó fi lọ́kàn o àwọn ìtẹ́tẹ̀ ikú fámílì àwọn o. فما اعتذارك فيما يعلم الله لا إله إلا الله ọba dẹ́dà ń bẹ́ ọ̀ gbogbo ojú tó jókòó ìsáwòrán wáyé àpéjọ sọ́kànnù ilé rẹ̀ lẹ́yìn tí ń sá fún náà rẹ̀ ọlọ́mọ́tọ̀jẹ́ àpàdà wọ́n náà wọ́n wọ́n kìí ṣe pọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ káàkiri wá bọ̀rọ̀ rẹ̀ mọ́tà àmójútó bí bá ṣe ń fẹ́ lọ. ọba bẹ́ẹ̀dà lórí ìyàwó mẹ́jì àsọ̀kún lórí ọkọ mẹ́jì àsọ̀kún lórí ọmọ náà mẹ́jì àsọ̀kún gbogbo bí ń kálukú wá kù sí ọmọ bẹ̀jọ́ á lọ dákòkò wà máa wúrà mi kà sí rẹ̀ dákòkò wà máa mẹ́sẹ̀ wá ní wábà dáadáa ohun mi nà lọ máa làm yẹ fún mi àti ṣùgbọ́n wọ́n dọ́dọ̀ ọlọ́run tán ìbí ọ̀rọ̀ kò wọ́n bẹ̀rù wọn ọ̀bá ń bẹ̀rù ọlọ́run mẹ́ta àjọ wọn bí irú àwọn bẹ́ẹ̀ wúrà mi kà àwọn ń bẹ̀rọ nínú àwọn ìpẹ̀sẹ̀ iná ìlú ìmẹ́jọ ọ̀dá àwọn ṣubú àlẹ́yìnà wà túbọ̀ àlàtà èdè gbàtúbà wa gbogbo àwọn tí ẹran olúkọ̀ àtọ́dọ̀ rẹ̀ náà gbàtúbà tẹ̀ náà wọn pẹ́sà tí wọ́n lọ́pọ̀ bàlẹ̀ yìí àti ní gbangba rẹ̀ kíá ní hàkìlá àwọn ọ̀rọ̀ àkúwọ̀fẹ́ ilá خير لكم إن شاء الله